mo kí gbogbo àwọn ará mi o mo kí wọ́n ní kí n kí wọ́n lédè Ìjẹ̀bú ẹ̀mẹ̀ káàbọ̀ sórí ètò ìwé o ọmọ wọn èmi Ọ̀túnba Dayọ̀ Adẹ́nẹ́rìn mo kí wọ́n mo fọ ṣìkẹ́ máa wò wá lọ o so mo ṣáà mo lò bí less than a year ní Federal School of Arts and Science kí opportunity mi tó wá yọ táwọn òbí mi wá ní àgbo nígbà tá a máa fi dánmọ ó tó gbà kan tí mo ní mi ò tiẹ̀ lọ mi ò lọ́mọ hmm. pé kò sí nǹkan kan tó fẹ́ kọ́ mi ń bẹ̀ hmm wọ́n á ní pé òkè tó bá jẹ́ ìyẹn ni hmm. wà á máa lọ sókè òkun hmm. mo tún ní mi ò lọ yẹn mọ̀ ah. pé gbà yẹn nàìjíríà dùn hmm. nàìjíríà dùn àti sọkẹ tó wọlé sà nàìjíríà dùn gbà yẹn kò sẹ́ni tó fẹ́ lọ kò sẹ́ni tó fẹ́ lọ òkè sẹ́ni gbogbo àwátá lọ ń gbà yẹn pẹ̀lú agídí pẹ̀lú wọ́n páàkì ẹrù mi mi tiẹ̀ mọ̀ gbà tí àwọn òbí mi páàkì ẹrù pé wàá ṣàwà lọ sẹ́mọ̀ àfẹ́ fi nàìjíríà lẹ̀ gbà yẹn. ọ̀túnba ẹ má bínú sá fọ́wọ́n tọ́hún wá káàkiri tẹ́ bá ní nàìjíríà dùn kí lọ́wọ́n kan méjì mẹ́ta tẹ́ fi sọ́ngbà yẹn sàn. ẹ jẹ́ fún yín báyìí nígbà yẹn eh, mo ṣe part time job nígbà yẹn salary mi lóṣù one hundred and ten naira hmm. hundred and ten naira hmm. but kí n wá fi fún yín ní balance kí n fún yín ní téèyàn bá fẹ́ ra mọ́tò nígbà yẹn hmm. brand new five oh four nígbà yẹn was six hundred naira. tó jẹ́ brand new chacha. station wagon was eight hundred kẹrí pé nàìjíríà dáńgbà yẹn hmm. ṣó ti yé yín hmm. à ń lọ ìlú òyìnbó à ń lọ amẹ́ríkà lọ three hundred naira ní pé tíkẹ̀tì ẹ̀ tiẹ̀ wọ́n jù pé òun lọ hmm. sọ́mọ̀ three hundred naira ó wọ́n jù five hundred naira ó ti dé ìlú òyìnbó ẹ̀wọ̀n tó bá ń pé kílọ̀ tó bá ń sọ pé ṣé bàbá yìí ṣé wọ́n kàn ń sọ ní àbọ̀ fi ń ṣàwádà wọ́n fi ń ṣàwádà. ẹ ṣe bí google wà ń bẹ wọn lè google ẹ kàn wọ ṣe history nàìjíríà wà ń bẹ ṣé mo nàìjíríà ń dùn gbà yẹn every week ìkómọ wà Eh, every month wà á rí tòkú kan lọ hmm. wà á rí birthday party kan hmm. wà á rí hmm. nàìjíríà ń dùn gbà yẹn owó kékeré díẹ̀ báyìí gbà yẹn one eh, one dollar was eighty kobo one dollar was eighty kobo ó ti yé yín tó yẹ pé njọ mo máa ń rántí nǹkan kan ọ̀nkú mi kan ó ti kú sí njọ tí mò ń lọ yẹn tí mò ń lọ tí mo fẹ́ máa lọ sí airport ó wá kí mi ó dẹ̀ tọwọ́ bá pò ó five hundred naira ló kó fún mi tẹ̀lé kúrò ní ẹ̀yin tẹ̀ kúrò lẹ́kọ̀ọ́. ẹ máa gbọ́ mi five hundred naira èló ni mo dọ́pọ́n ta pijó. Ah, ah, ẹni pijó six hundred mo wá kówó yẹn mi tiẹ̀ sọ fún àwọn parents mi gbàtí mo dé New York mo wá ṣéǹjì owó yẹn sí dọ́là bíi eight hundred dollar ló jẹ́ so gbàtí ma fi dá Amẹ́ríkà yẹn mo kàn ń dàbò school ni so èmi àti Kẹ́ni bíi ọdún mẹ́ta la fi graduate hmm. instead of four years hmm. as a matter of fact ní ìgbà tá a ṣe masters wa oṣù mẹ́sàn-án la fi ka masters degree instead of ọdún méjì à ń lọ school látàárọ̀ títí dalẹ́ ni aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́sàn-án alẹ́ ni hmm. jẹ́ pé ìjọ ta máa graduate gan-an dean wa ó ní pé láyé pé òun ò lè pé nine months pé kò sẹ́ni tó ṣe rí pé irọ́ òun ò lè jẹ́ ká graduate sa láti ti gba lọ́ọ̀yà ni pé ṣá pass àbá pass à pass ṣá ṣe gbogbo requirement àpẹ ẹ kí wá ní problem ẹ ah, ó ní pé kò kò ah, nine months pé kò ṣe wàá ah. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣá. Hmm. mẹ́ta hmm. mo dẹ̀ ṣe fọ́dún méje gbáko. ẹni kò sí ìsinmi rárá wọ́n bá ti wá gbẹ̀mí láago mẹ́ta yẹn ká tó dá lágbàdo láti èbúté mẹ́ta tí mò ń gbé a ṣe program láti five látago márùn títí dago mẹ́wàá àárọ̀ èmi dẹ̀ tún ni marketing manager màá ṣẹ̀ tún wá padà sẹ́kọ̀ọ́ màá lọ sí Nigerian Beauty màá lọ sí Guinness màá tún lọ tajà màá tún lọ ẹ bá support ẹsẹ̀ màá lọ Coca-Cola lọ́gbẹ̀ màá tún tó bá dago mẹ́ta màá tún fèsì alágbàdo padà tó bá dago márùn èmi àti Kenny a tún máa padà sórí rédíò a máa ṣe top ten countdown a máa ṣe power play a máa ṣe yẹn títí waago mẹ́wàá alẹ́ tàbá ṣe tán lálẹ́ yẹn ní ten àṣẹwà lọ rí chairman àfúnwọn láìsí gbogbo nǹkan tá a ṣe lé nínú ìyó ah. àwọn program tá a ṣe katókò lọ́dọ̀ chairman eleven twelve ti lo kọ́ńtíṣẹ̀ tí máa bẹ̀rẹ̀ sí gbé mi padà lọ sí èbúté mẹ́ta kí n tó délé aago kan wọ́n dẹ̀ ti padà bọ̀ àwọn tó máa gbé mi láago mẹ́ta ìgénu tó ti yé yín so bá ṣe ṣe nìyẹn ṣe rí ọ̀rọ̀ bàbá òbẹ́ni tó bá fẹ́ lówó láyé o kó má ṣe ṣọ̀lẹ tó bá fẹ́ lówó láyé o kó má ṣe ṣọ̀lẹ màá sàn kankan bàbá mi kó tó kú ó pe àwa méjèèjì pàtàṣẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ nígbà pé mo rí pé ẹ̀yin méjèèjì yìí ọ̀rẹ́ ni yín ẹjọ́ ń rìn ẹjọ́ ń ṣe kòríkòsùn ni o pé bọ̀ òun fẹ́ fún wa lá advice kan nǹkan méjì ló máa ń fa ìjà ọ̀rẹ́ o owó àti obìnrin owó àti obìnrin oníjọ́ tẹ bá bára yín ní situation tẹ́ pé nǹkan nǹkan ìkan náà àwọn méjèèjì yẹn fẹ́ fa ìjà ó fẹ́ fa ẹ̀pin ibi tí remedies ti jí dèdè nìyẹn àwọn mẹ́ta yẹn wá bá wa pé ah, à ń kọrin èmi ń ráàpù èmi ń ṣe mọ̀ kí báyìí ẹ bá báyìí ṣe báyìí ẹ ní rẹ́kọ̀d ta lè sọ pé a máa báyìí play lórí rédíò wọ́n ṣà ń wá wọ́n wá ok àṣemú wọlé power studio ok ẹ̀ ǹjọ́ Túndé bá mi produce wọn kákan gbàjẹ́ ń sinmi la fi ṣe nígbà yẹn àmọ̀ hmm. pé àwa náà tún help ara wa ni ó ti yẹ yín sọ gbà mí wàá máa ń ran ẹlòmíì lọ́wọ́ onímọ̀ pé ìyẹn ló wá tún ṣí náà tó yẹ pé at the height of it we had over fifty artists ń sá eré ẹ̀ for some time ẹ ṣe mọ̀ pé life ó dàbí ìwé ni chapters ni tó bá ka chapter one wàá pàdé wàá lọ sí chapter two so gbogbo bá ti ń bá bọ̀ tá ti lọ school secondary university bẹ̀rẹ̀lé repower AIT pajúbẹ̀dé start business tiwa bẹ̀rẹ̀ kenny smith bẹ̀rẹ̀ prime time chapter chapter chapter ni so mo dẹ̀ ti wá jókòó tí mo ti ń wò pé look gbogbo nǹkan tá à ń sọ tá à ń complain lórí rédíò tá a máa ní ìjọba ọ̀dà kíní kan ọ̀dà nepa ò sí náà ṣé àkàn máa jókòó lójoojúmọ́ a máa jókòó pálọ̀ wa a máa complain ni if you are not a part of the solution you are a part of the problem èmi wá decide pé mi ò ní jára àwọn tọkàn máa jókòó pálọ̀ máa complain ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣèjọba káwa náà wo ìta lè bá wọn ṣe ń bẹ̀ ìyẹn ló sún mi dé òṣèlú ibi tá a ti wá ń ṣe òṣèlú yẹn lọ tí mo padà lọ sódògbólú tí mo bá wọn fi APC APC múlẹ̀ lódògbólú jẹ́ pé wọn ò win ní òdògbólú rí tá a dẹ̀ bá wọn fìdí ẹ̀ múlẹ̀ tẹ́ pé a dẹ̀ sa ipá tá a dẹ̀ deliver òdògbólú local government fún APC ìyẹn náà ṣe wá pé a pé ah ok a rí i pé ẹ serious ń pa kíní yọ ẹ ok ẹ máa bọ̀ náà kẹ́yìn náà wá contribute ìtẹ̀lẹ́sẹ̀ síjọba àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa leader mi mentor mi senator Ìbíkúnlé Amósùn former governor of Ogun State táwọn pè wá pé ká wá bá wọn darapọ̀ mọ́jọba mọ́ cabinet bẹ́ẹ̀ ṣe bọ̀ ṣe mọ̀ bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan tíyàn bá kọrí sí nǹkan kan tó fi gbogbo agbára àti pa tó fi sà ẹjọ́ kan á bẹ̀rẹ̀ sí ní sanjọ́ ibi tá ti ń ṣe ẹ̀ ti jẹ̀rìn lẹ́yìn làwọn kan náà ti pè wá pé ah, aṣọ tẹ̀ ń wọ̀ yẹn a fẹ́ máa sponsor aṣọ yẹn ìnà afẹ́ máa fún yín láṣọ àti àti máa àtúnsan owó kẹwọ́ṣọ yẹn ìyẹn lẹ ṣe ń gbọ́ tàwa ń pariwo pé fúbù bèbí àwọn èèyàn kan ò mọ̀ pé èèyàn kan ń sanwó fún wa láti sọ bẹ́ẹ̀ ni ṣé ti yé yín so a máa ń rẹ́rìn-ín sí téèyàn kan bá lòun influencer lórí hmm. Instagram hmm, àwọn kan ti ṣe é ṣé hmm. ti yé yín wọ́n á kó aṣọ yẹn wá fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n á tún fowó sí i owó tí mo dẹ̀ ń sọ yìí kì í ṣe owó kékeré ẹni tó bá ti wọnú mọ́tò mi rí a mọ̀ pé òun ò lè gbọ́ ò lè gbọ́ hip hop nínú mọ́tò mi mo sọ́rí o ẹ̀yin Davido tó bá wọnú mọ́tò mi wàá gbọ́ Àyìnlá Ọmọwúrà ebi kì í pagún dálẹ̀ <laughs> wàá gbọ́ Arúnà Ṣọ̀lá wàá gbọ́ Sunny Adé wàá gbọ́ Yusuf Ọlátúnjí àwọn nǹkan tẹ̀mí máa ń gbọ́ nìyẹn sakara fuji juju àwọn orin tó yẹ pé tó bá gbọ́ àwọn orin thirty forty years tó sì mọ́ gbọ́n wà àwọn nǹkan tẹ̀mí máa ń gbọ́ tí n bá fẹ́ relax nìyẹn pé mo wọnú mọ́tò àbí mo fẹ́ yàtọ̀ sí ìyẹn tó bá dẹ̀ wá jẹ́ Sunday màá wá gbọ́ jazz o. kò lẹ́ ti gbọ́ yẹ kí bàbá kò sí bọ́ọ̀ ṣe lè ṣe. wọ́n bá jókòó palẹ̀ tó kàn ń sọ ẹ́ẹ́ there's no light Eh, the roads are bad government is bad Eh, kí ni wọ́n ń ṣe ń pa ẹ̀ kí ló máa ṣe sí i tó máa jókòó tó máa complain ni tó bá sùn tó bá tún jí láàárọ̀ roads yẹn náà ṣì máa bad so but kí kémi gbé kí wọ́n gbé ipa wo ni wọ́n máa kó ẹlòmíì gan àní kó lọ fún aláwọ̀ ohun ráyè ìjàre kí wọ́n vote ṣèbí the same thing náà ló máa bọ́ sí but wọ́n bá ní kó vote lórí big brother <laughs> wàá tún fowó ẹ wàá fi vote